إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان اصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí ó kàn báyìí ni alijahal nawaqid al-islam alijahal bin nawaqid islam àìnímọ̀ nípa abẹ̀sìnjẹ́. ní abẹ́ òfin Islam ǹjẹ́ mùsùlùmí kan ní àwáwí àti àròjàre nígbà tí ó bá fi àìnímọ̀ kó sínú ọ̀kan nínú àwọn nǹkan tí ń ba kẹ́límátù ṣàhádà jẹ́. a ti ka àwọn nǹkan ogún tí ń ba kẹ́límátù ṣàhádà jẹ́ ohun tó súnmọ́ kí ẹ̀dá ọ máa wí ni pé mi ò mọ̀ ni mi ò mọ̀ pé léyìí ò ń bẹ̀sìn jẹ́ ni ǹjẹ́ gbólóhùn mi ò mọ̀ ṣé àròjàre ni fún ẹni tó bá kó sínú ọ̀fìn kan nínú àwọn ọ̀fìn tí a ṣe àlàyé rẹ̀ pé ó ń ba ìsìláàmù jẹ́ ìsọ̀rí méjì ni àìnímọ̀ pín sí o ìsọ̀rí méjì ni àìnímọ̀ pín sí tíyàn bá nímọ̀ nípa nǹkan ìsọ̀rí méjì ni àwọn àfáà pín sí èkíní àìnímọ̀ aláwíjàre àìnímọ̀ aláwíjàre al-udhru al-maqbul àìnímọ̀ aláwíjàre ìkejì àìnímọ̀ alárojẹ̀bi al-udhru ghayru al-maqbul tàbí al-udhru al-mardud àìnímọ̀ alárojẹ̀bi pẹ̀lú àkọlé tí a fún àìnímọ̀ ìsọ̀rí àìnímọ̀ ó yẹ kó ti yé wa pé àìnímọ̀ kan wà tí wọ́n máa fún ẹ̀dá ní kò burú tá a máa lọ àìnímọ̀ kan sì ń bẹ tó ga sí pé ìyà ni fún ẹ̀dá tí ó ti nímọ̀ nípa nǹkan náà ẹ jẹ́ kí a wá ṣe àlàyé rẹ̀ ní kọ̀ọ̀kan àìnímọ̀ aláwíjàre àìnímọ̀ aláwíjàre ni èyíkéyìí àìmọ̀ tí kò ní í já sí ìyà fún olówó rẹ̀ oríṣìí àìnímọ̀ aláwíjàre méjì tí kò la ìbáwí tàbí ìjìyà lọ bẹ́ẹ̀ ló wà nínú Islam àwọn nìwọ̀nyí àìnímọ̀ tí kò la ìbáwí àti ìyà lọ alákọ̀ọ́kọ́ àìnímọ̀ tí kìí ṣe àfọwọ́fà àìnímọ̀ tí kìí ṣe àfọwọ́fà àìnímọ̀ tí kìí ṣe àfọwọ́fà ẹ̀dá àìnímọ̀ tí kìí ṣe àfọwọ́fà ẹ̀dá ni kí ẹ̀dá kó sínú ìwà ẹ̀ṣẹ̀ tòun ti bí ó ṣe ń wá ìmọ̀ òdodo nípa ẹ̀sìn rẹ̀ ní òdiwọ̀n agbára rẹ̀ ó kó sínú ẹ̀ṣẹ̀ kì í ṣe pé ó ń gbègbè sí ayé pé òkè ó kò béèrè ó ń súnmọ́ àwọn kò sí ìjókòó tó bá wà ní tòsí rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò fẹ́ tẹ́tí gbọ́ kí ni wọ́n fẹ́ sọ. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ó tún lọ kó sínú ẹ̀ṣẹ̀ kan. nítorí náà a ò ní kú gìrì gbé irú ẹni bẹ́ẹ̀ sí ipò oníbídíà aláìgbàgbọ́. tàbí ọ̀ṣẹbọ nígbàkigbà tí ọba bọ́há sínú àṣìṣe tí ìdájọ́ àṣìṣe náà wọ ipò bídíà kúfúrú tàbí ṣíríkù. àní kùgìrì àní yára pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní oníbídíà kèfèrí ẹlẹ́bọ nígbàkigbà tó bá lọ kó sínú irú ọ̀fìn bẹ́ẹ̀. lọ́gán tí onítọ̀hún bá sì ti gbọ́ òdodo ọ̀rọ̀ apàyànjẹ ni irú ẹni bẹ́ẹ̀ yóò ṣẹ́rí kúrò níbi àìdá ọwọ́ rẹ̀ kíyèsí kò lẹ́tọ̀ọ́ fún ẹni tí ọ̀ranyàn ẹ̀sìn ti di dandan fún láti ṣe iṣẹ́ kan tàbí láti ní àdìsọ́kàn kan títí ó fi máa béèrè nípa rẹ̀ ní ọ̀dọ̀ àwọn onímọ̀ nípa súnà ànábì sallallahu alayhi wa sallam èyí ló sì dára jù èyí ló sì dára jù mímú àwáwí wá fún gbogbo ẹni tí ó bá mọ ìwọ̀n ara rẹ̀ nínú àwùjọ mùsùlùmí kí Allah ó kí a lè máa mọ ìwọ̀n ara wa mo fẹ́ ṣe àlàyé ọ̀rọ̀ tí a kà yìí ọ̀rọ̀ ńlá ni o bí mo ṣe ra sọ sókí sínú ìwé òun ọ̀rọ̀ tó lágbára ni à ń sọ nípa kéèyàn má nímọ̀ nípa àwọn kan tí ń bẹ̀sìn jẹ́ a ti mọ̀ pé tí ń bẹ̀sìn jẹ́ kò lóko méjì abẹ̀sìn jẹ́ ni ẹnìkan wá kú sínú ẹ̀ nípasẹ̀ pé kò mọ̀ pé irú nǹkan yẹn ó lè ba ẹ̀sìn jẹ́ àwa fẹ́ yiri ignorance wò àìnímọ̀ a fẹ́ yiri ẹ̀ wò ignorance versus the nullifiers of Islam a fẹ́ yiri ẹ̀ wò àwa kọ́kọ́ pín sí méjì wípé àìnímọ̀ kan bẹ tó ga sí wípé èèyàn ní excuse excusable ignorance ìyẹn ní excuse àwọn àìnímọ̀ kan bẹ tó ga sí pé wọn ò ní wọn ò ní fìyàn lẹ̀ fìyàn bá sọ pé wọn ò mọ̀ kò ní lọ láì jìyà ní abala ti àìnímọ̀ eléyìí tí wọ́n á sọ pé ok gbà tó o ti mọ̀ class wọn bá tiẹ̀ lọ àníyàn náà tó pín sí méjì àló pín sí méjì ìkíní òun ni kó gásí pé àìnímọ̀ yẹn kó má jẹ́ aláfọwọ́fà kí ni tá a gbà lérò pẹ̀lú yẹn ni pé ẹni tí ó fọwọ́ fa àìnímọ̀ rẹ̀ lẹni tó fẹ́ máa jẹ́ mùsùlùmí láì ní ní àáfàá kan nípa pàtó tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn akọ́kọ́ gbèsè làkà ìwònà Islam ẹ̀sìn iṣẹ́ ni iṣẹ́ ni Islam ìjọ pọ́sibù kéèyàn máa ṣiṣẹ́ láì ní ní ọ̀gá tó kọ́yàn níṣẹ́ ó jí ọ̀gá ń wò ni o ọmọ àmà sọ pé o fẹ́ kọ́ ni o yóò sá ní ọ̀nà kan tó gbà gain experience tàbí tó tó gbà géènì knowledge nípa nǹkan tí ò ń ṣe ẹnìkan sọ pé nínú gbogbo iṣẹ́ wọn ìkọ́ iṣẹ́ bí wọ́n ṣe ń tún ọ̀mbrẹ́là ṣe mo ní tí wọn ìbá máa kọ tí wọn ìbá máa kọ ó yẹ kí n máa tún ṣe nítorí pé mo mọ̀ọ́mọ̀ dókòtì mo máa lu ọ̀mbrẹ́là ẹlẹ́rìn nínú ọ̀rùn láì lo ọ̀mbrẹ́là mo wá màmá jókòó tì bíi mẹ́fà bàjẹ́ mo wá jókòó tì pẹ̀lú pláyà mo wá bí sísì ẹ̀ láti tó padà nígbà tó dé stéèjì kan àgàrà dá mi àwọn kankan bẹ tó ga sí wípé tí ọba rẹ ń tó ṣe rí ò lè gẹ̀ẹ́tì ẹ̀ lára ọ̀mbrẹ́là ò lè gẹ̀ẹ́tì ẹ̀ mo wá mo wá fi í lẹ̀ mo wá rẹ̀ ń ti ń kiri tó ti kọ́ tó ń ti mọ̀ ọ́ mo wá pè é ó ní iṣẹ́ tí ń ṣe kínní lọ ni mo ní mo ti ń ṣe lọ ni ẹ ṣe wá ṣe parí mo níbi tí mo nímọ̀ ẹ̀ mo ṣe é pọ̀n tó túmọ̀ sí wípé kò fẹ́ẹ̀ sí iṣẹ́ náà you have to get a teacher tó máa guide ẹ pé bó ṣe ṣe nìyí bó ṣe ṣe nìyí iṣẹ́ ẹ̀sìn islam ọwọ́ àtòbí ju sọ́mbrẹ́là lọ in fact gbogbo iṣẹ́ ilé ayé kò tó iṣẹ́ islam torí pé ìdí tá a fi wá sí ayé gangan nítorí islam ni ká lè jọ́sìn fún allah subhanahu wa ta'ala àti wálé ayé irú adúrú iṣẹ́ tó tóbi tó báwọn tá a ṣe tọ́lọ̀ wọn fi wá fi àánú rẹ̀ fi wá wọgbà àlìjẹ́nnà kọ́ wa sọ pé mùsùlùmí ni mí o ṣùgbọ́n mi ò láàfà mi ò ní àfà ọ̀rọ̀ burúkú ni o wàláì ọ̀rọ̀ burúkú ni o ní àbá o ní ẹnìkan ní ó kọ́ ẹnìkan ló máa kọ́ ọ kódà níbi tọ́rọ̀ Islam lágbára dé ìwé nìkan kò lè sọ ọ́ di kó o fi mọ̀ nípa ẹ̀sìn pé àdébí náà ti kàwé I will go to library I will go on the internet and I will search for whatever I want Islam kọjá bẹ́ẹ̀ tó o tún lọ kà lórí nẹ́ẹ̀tì ọ́ tún padà sọ́dọ̀ àfáà ẹ dákun mo mọ̀ ká nǹkan kankan mo mọ̀ ká nǹkan kankan ìmọ̀ máa ń tí ẹ mọ̀ gbà lérò torí gbà mí bẹ́ẹ̀ tó ga sí pé tí ẹni tí ẹni tó ń kọ̀wé tó máa code switch tàbí kó code mix bí kò máa sọ òyìnbó lọ kọ́kàn fìlà bá wà kan ó ti bọ̀ láàrin ibẹ̀ ń yọ pakasọ pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú tí wọ́n sọ yìí bí ẹnìkan ọ̀nkàwé kan lọ lọ́ba rí kan wọ́n kọ aura wọ́n kọ ní òyìnbó aura wọ́n kọ ní awrah gbogbo tí ń kà ó sẹ́ńtà lórí aura ẹni tó sì kọ ìwé òun the word aura ló lò kò sí tú bí o ṣe mọ túmọ̀ ẹnu lọ́ba taari ẹ̀ sí mi pé ustaz kìíní ti ń jẹ́ awrah mo ní ṣé yorùbá ni àbí lárúbáwá àbí gẹ̀ẹ́sì wọn ló dàbẹ̀ ni pé lárúbáwá ni o ta mo ní kọ́ kí n rí lọ́ba kọ́ mo ní aura nakedness ní ń pè ní aura nakedness ooo oh, ó ní ó kéé. Okay ó ní tó jẹ mọ́ ìbíbu ara náà lòun kà ẹ wo bí bó ṣe hang lórí a single word aura so kírú ẹni bá ń wá padà á máa sọ wípé òun mọ Islam òun ò sí láàfáà ọ̀wọ́ aura tó mọ ń kọ́ sáàfà kọ́ ló sọ fún ọ ìwé tó kà gan sáàfà kọ́ ló why did you need to deny the favour of Allah on you why aláìmoore ni máa ṣe báwọn ọ̀ka ìwé àwọn kan ọgbọ́rọ̀ àwọn kan wá ní wò láàbá ṣé ọ̀wẹ́ tó bá lọ madrasa nìkan ló láàbá ni rárá o ẹni tó bá lọ sí madrasa òun kàn ní benefit of literacy over you òun ní benefit of literacy over you kò jù báyọ̀ lọ ẹ bá lọ mọ́dúrásà tí wàá tiẹ̀ bá pàdé òun láǹfààní pé kó lè pé tíà lọ́wọ́ kó lè kà á ṣùgbọ́n wo láǹfààní àti pé tíà lọ́wọ́ ń tiẹ̀ kó lè kà á ṣùgbọ́n o tún lè ní àǹfààní láti gbọ́ ohun tóun kàyé ju ohun gangan lọ ó dìpẹ́ndì lórí ta ló ọ ẹnu ta ló ti gbọ́ wá sí òun ẹ̀jẹ̀ ọkẹ̀ jẹ́ fún alápẹ̀rẹ́ nìsí ọ̀rọ̀ àsìkò oorun ó di fìtínà sí ọ̀dọ̀ àwọn èèyàn lọ́rùn nígboro wọn kàánú tíra tó tọ́ ṣùgbọ́n wọn ò ní practicalize ẹ̀ wọn mọ àdìsí wọn há sórí ṣùgbọ́n ẹni kí wọ́n wá ní tí wọ́n kàánú àdìsí wọn kí wọ́n á demonstrate rẹ̀ wọn ò mọ̀ tá a sì láwọn kan tó ti mọ̀ ọ́nú wa láì mọ àdìsí láì lè dá àdìsí yẹn kà wá jásí wípé ìmọ̀ be it formal or informal is knowledge that is number one number two bẹ̀ wá ni wípé tí ẹnìkan bá wá mú àwa wíwá pé òun ò ní mọ̀ kí àwáwí rẹ̀ tó lè wà tẹ́nẹ́bù kó tó lè wà acceptable lọ́dọ̀ ọlọ́run tàbí lọ́dọ̀ àwọn ènìyàn ẹgbẹ́ rẹ̀ ni pé táìmọ̀ kan yẹn kọ́mọ jẹ́ àfọwọ́fà kọ́mọ jẹ́ àfọwọ́fà àwọn èèyàn gba lọ ọ̀rọ̀ àyè lékeu fain tó fi dàgbà àgbọ̀ wípé bó ti sẹ̀mí rẹ ọ̀tí báyà lọ gbọ́ pé nǹkan kan bẹ ti jẹ́ ibi tí o ti tàbí ìjíǹkí tó jí ọwọ́ àwọn òbí tó jí sí iléèwé ti western ó ní wọ́n dojú ẹ̀ kọ tàbí wọ́n dojú ẹ̀ kọ kó kan títí tó fi wá matured tó fi dàgbà títí tó fi di family man ok tó sì ti wá ní bùkátà tó pọ̀ débi pé tọba sẹ ní kò lọ sí ilé kéwú ilé kéwú ìyàwó sálọ ọmọ ó dìdàkudà òní kíkọ́ lọ àwọn tí wọ́n ti lọ sílé kéwù yẹn nínú wọn tó o bá pàdé tí wọ́n gbọ́ súnà ànábì yìí èyí ti ṣe tó o jókòó tí wọn tẹ́ máa nípa Islam o ní táìmù kọ́ ọ lọ lé kéwù yẹn ti bọ́ ọmọ ọ lọ́wọ́ o tún ní táìmù tó tún fi í lẹ̀ láti máa fi gbọ́ nínú àlàyé tí wọ́n máa ń ṣe fún ọ ọ ah, ò ní excuse ńgbà yẹn nìyẹn ọ ò ní excuse mọ́nù agasi pé ọmọọmọ fẹ́ fi àìmọ̀ ọmọọmọ fẹ́ fi àìmọ̀ kan máa fi jẹ́ mùsùlùmí and it is impossible you can not be a muslim pẹ̀lú àìmọ̀ kan ó lè jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ fi àyè sílẹ̀ ni gbogbo àwọn àyè tí wọ́n gbé kalẹ̀ láti fi kọ́ nípa ẹ̀sìn ìkọ̀kan ò gbọ́dọ̀ mọ́ bọ́ ọ láàmú ń bẹ̀ ìkọ̀kan ò gbọ́dọ̀ mọ́ bọ́ ọ láàmú ń bẹ̀ alákọ̀ọ́kọ́ fúnrara Islam ó gbé kútúbà júmọ́ àkalẹ̀ kútúbà júmọ́ à ọmọ gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ ọmọ gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ ìnínú fúnra ìsìláàmù ó gbé suhal wàlùdáwàb ìbéèrè àti ìdáhùn ó gbé kalẹ̀ wípé ẹlẹ́tọ̀ọ́kẹ́ bí àwọn onímọ̀ léèrè fasalu ahla dhikr in kuntum la ta'lamun ẹ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ tí ẹ̀yin kò bá mọ̀ irú àǹfààní ìwọ oníjọ́ kan tó lọ bá àfa pé ẹ dákun wọn máa ń gbọ́ nípa àwọn ẹjẹ́ náà bá kí ni ń pè bẹ́ẹ̀ nà wọn máa ń máa ń pè wẹ̀kẹ́ ní wọ́nká kí ni ń pè wọ́nká. ó bi onímọ̀ léèrè ìyẹn a máa kọ́ mọ̀ nípasẹ̀ ìbéèrè tòlẹ́tò béèrè béèrè ọ̀fẹ́ mọ̀ ni ọ̀nà kejì nu tí islam gbé kalẹ̀ ọ̀nà kẹta tí islam gbé kalẹ̀ ó ní pé islam ó tún ṣe nílànà fún àwọn onímọ̀ láti dìídì gbé ìjókòó wáàsí kalẹ̀ fún àwọn èèyàn láti dìídì gbé ìjókòó wáàsí kalẹ̀ fáwọn èèyàn yálà nínú mọ́sálásí tàbí níta gbangba. èyí tí wọ́n á gbé kalẹ̀ ládùúgbò yín sọ àpé inú máa ń run wọn ni tọ́wọ́ tọ́wọ́ ti ń sọ̀rọ̀ inú máa ń run wọn ni torí pé tí wọ́n ń sọ kò bá ìjẹ́ mu.